Alabi. Your wahala not too much. Hey. Alabi the vendor. Your wahala tie rapper. be the vendor. Your palava wey face kapu o. Oh. Hey. be the vendor. Your wahala tie rapper alabi the vendor the palava wey face Wait till you no know you go the talk say you Wait till your power not reach you go the talk say you fit do till you no know you, you go the talk say you sabi o oh. till your power. agbélé dafa o oh. agbélé dafa agbélé dafa agbélédàfá tó ti rìn lọ nìyẹn o agbélédàfá tí kò gbélédàfá ó lọ da fáńtà má padà wá. ọ̀rẹ́ mi kọ̀ mọ́ ń wò yìí. agbélédàfá ọkùnrin ogun. Alábí dìfẹ́ndọ̀. agbélédàfá. bóyá ẹ lẹ ah, ah. ṣé o sí. ṣé ah, kí ẹ ta ni. ẹ wọ òrìṣà sáláwo ni ọ́ni tó fi kí ni kí aláwo. àgbélé dafa ọ̀rẹ́ lèmi àti ẹ̀. bàbá wa ń sọ̀rọ̀ sáláwo lèmi àti ẹ ni ah ah irọ́ o ibi tá a sọ̀rọ̀ dé mọ̀jà lọ bẹ̀ o n ò fẹ́ bẹ́ẹ̀. Eh, ẹyẹ rí ọ̀tọ́ pé yẹ kó kò bọ̀. kọ́ ọ pè mí kó tó wá sí òsì. àgbélẹ̀dàfà ohun mi kì í pè ẹ́ kò fowó tó máa fi ra káàdì sórí fóònù ni. tó bá ń tó bá ní. ah ó bà mí gan o ó bà mí gan ni o. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin Elédùmarè ò ní febi pa wá. àṣẹ eh, nǹkan kan mo wá bẹ sọ ọ̀rọ̀ kan rú mi lójú mo wá ní kí n wá rí ẹ. ọ̀rọ̀ sínú pépà ló ti rí. ìlọrin dísù ah, ìlú àgbélédàfà mo rí nǹkan kan ni tó ó rú mi lójú ó ní ọ̀rẹ́ mi kan kí ló ń tà ó ń ta páàtì mọ́tò kékèké bíi screwdriver tó fi tún nǹkan yẹn bóyá nọ́ọ̀tì fifty naira àbí two hundred naira ló ń tà ìgbà tí máa rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó sì ń lo mọ́tò mọ́tò ńlá ni o ìgbà tí mo tún máa gbọ́ ọ̀nà ti parí ilé ẹ̀ mo ní ah, ah, láti gbà ó nígbà ó sígbà ó kí ló ń tà kéèyàn ta páàtì yẹn kó ta kó ta twenty eh. lọ́jọ́ kan ṣo kò lè ra táyà kẹ̀kẹ́ kábà ti sọ mọ́tò. Ah. alábìrì vendor ọ̀sẹ̀ mọ̀ dára rẹ̀ láàmú. torí ọ̀nà téèyàn bá ti ń tọ̀ lójoojúmọ́ téèyàn ò fi lẹ̀ bọ́ pẹ́ bọ́yá ọ̀nà náà padà wá oúnjẹ fún yàn bẹ́ẹ̀ ni alágbẹ̀dẹ tó sì ń lu orin lójú kan bọ́ pẹ́ bọ́yá ibi tó ń lù sí òun padà já síbẹ̀. agbèrè dafa nǹkan tí mò sọ yìí ẹ̀ mo mọ nǹkan tí mò ń sọ nǹkan mìíràn ló ń tà kéèyàn ta one million lójú pọ́ńkọ́ṣo táyà kẹ̀kẹ́ ni mo sọ kò lè ra káwọn sọ pé wọ́n ra mọ́tò ńlá ó tún lọ kọ́lé ah! ó yẹ kó yí ẹ̀. ẹyin tó bá jẹ́ bẹ́ẹ̀ náà lóòótọ́ àjẹpolúwa rẹ̀ tẹ́ ń dì. àgbẹ̀dàfà mo fẹ́ tẹ́ kínní yìí dì. ó ah. gbọ́ mi. àràbí dìde ń dọ̀ ọ́ ṣe kínni. mo fẹ́ tẹ́ kémi náà máa gun mọ́tò ńláńlá. ìwọ fẹ́ tẹ̀ka kí n kọ́lé. ìwọ fẹ́ tẹ̀ka eh. ṣé wọ́n láyà ni. Ah! àyà rè oh. àyà rè ah, ah, àyà rè. <laughs> ẹ máa wo vendor ṣé tí wọ́n ń pè láyà rè tí wọ́n bá ní séèyàn láyà séèyàn eh. lẹ́mì sọ eh. lẹ́mì. ẹ tí bá ní bá mi ṣe kí n ní. sólúwa rẹ̀ lè sògùn ìtumọ̀ rẹ̀ nù ṣé wọ́n lè sògùn. agbóyedáfá mo lè ṣe mo lè ṣe oògùn. o rò bẹ́ẹ̀. tí n bá ti nírú wọlé yìí tèmi màá ṣoògùn kí ló dé tìmí ní ṣe ọ̀rẹ́ mi ní ẹ̀ agbẹ́dàfá. n ti máa ní oṣù ọ̀sẹ̀. agbẹ́dàfá màá ṣe. ọ̀dà n ó sì fún ọ wọ́n ràn lọ́wọ́ èmi mo sọ fún ọ bẹ́ẹ̀. àmọ́ bí n bá bọ̀ tẹ́ǹdì ẹnu sẹ́ẹ̀rẹ̀ náà ní ti bọ̀ tẹ́ǹdì o. pépà tí mo ń ta bẹ́ẹ̀ ni ó ti tán. ara bẹ́ńdọ̀ yìí lápárí iṣẹ́ sí mhm. tá a bá sì parí iṣẹ́ náà tán mo mhm. fi Elédùmarè ọba tó ṣẹ̀dá mi mo fi búra ọ̀ ní owó. Ah! ṣùgbọ́n gbogbo ẹ lọ àsìkò tí ìyá báyìí o ọ padà wà ń dọ́mi ni sọ ti kò jù bẹ́ẹ̀ lọ. àgbélẹ̀dàfà ah, má proud wọlé kò gbé kílè fún mi kí n máa lọ. ẹ wọlé kò gbé ọsẹ nǹkan lọ fi wọ. Ah, ah, kí ni wọ́n ń ṣe ọ́tọ̀ ọmọ ṣe báyìí ná orí mi gìrì ọkì mi gìrì kí n sì gbóògùn fún ọ gìrì wọ́n ń ṣe bẹ́ẹ̀ o. ṣé ibi sẹ́kàn mo lọ já torí tí mo lọ já yìí wọ́n parí ìkan kí n tó dáwọ́lé kan ni ọ̀rẹ́ lèmi àti ẹ̀ gbé fún mi kí n má gbé lọ. ìwọ tó rówó ra káàdì ní ìsìn bí n bá ní ọlọmọ wà fúlọ́dí kẹ́rọ́wọ́ fún mi. àràbí dìbẹ́ ń dọ̀ mọ́ ni la o wàhálà wà ń proud gan níbi tí bẹ̀rẹ̀ ń di proud gan. ọ̀tún kánìkì jájá òsì ká ò gbọ́dọ̀ jàgbò aláìra sọ́bù òní mẹ́nu ṣe dárò òtútù gburugburu. adé abájẹ́ tí sáwọ́rẹ́ rèmi àkókò ajẹ́sáré wa kọ́ wa faragbò ó gburugburu bó o ṣe faragbá rárá tó lọ́wọ́lọ́wọ́ ajẹ́sáré wa kọ́ wa faragbò ó gburugburu àjẹsáré wa kọ́ wa faragbò ó gburugburu bó o ṣe fọrọgbọ lọ́lọ́gùn àga tó lórí tí ò lọ́jà. ǹjẹ́ àbá wa dewé ènìyàn bàbá bá balẹ̀ adewé gbégbò bá balẹ̀ adégbò. gbogbo àwọn sẹ̀fúnsẹ̀fún fi ń sẹ̀fún ajé ajé olùsọ̀ bò di ògúngúlùsọ̀ yálé wa wá kọ́ wa jẹran ọ̀gẹ̀dẹ̀ kí lajẹ́ jẹ lódùfẹ́ tí fi yálé ẹni ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ńlá jẹ́ jẹ lódùfẹ́ tí fi yálé ẹni ọ̀gẹ̀dẹ̀. dífẹ́ndọ̀ ajé yálé rẹ lónìí ẹ̀mí kúkú yálé rẹ wá. àìkú balẹ̀ ọ̀rọ̀ yóò yálé rẹ lónìí àlàáfíà ìyálé rẹ lónìí dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ. vendor gbogbo ntọ́ ọba ti ń fọwọ́ rẹ kàn báyìí yóò máa dowó ni èmi agbẹ́dàfà mo sọ fún ọ bẹ́ẹ̀ wò mí oògùn tí ò jẹ́ ewé rẹ̀ lókù kan eléyìí ti jẹ́ o ó sì ti dà lóhùn ọ̀yà gbé aṣọ káì tẹ̀wọ́ rẹ̀ méjèèjì wájú báyìí ọ̀yà ń gbà sọ́ọ́rí bọ́sẹ̀ ń wò yìí ọ wà lọ fi háàrin ọ̀gẹ̀dẹ̀ ń ọ wà padà wá ọ̀yà sọ́ọ́ gbọ́ mi dáadáa ọ̀yà lọ fi háà ọ̀kàrí ọ̀kàrí sìmí títí ní sáwó sìmí títí sìmí dínà ní sáwó sìmí dínà ọba sìmí dínà kó tó padà lẹ́yìn mi adíáfẹ́ eléré ayé abùkún tọ̀run ìyá ẹ̀yin táyé ẹ̀yin tọ̀run ẹ parapọ̀ alabidi vendor ẹ bá ń sànú rẹ ẹ tó rí bá ti ṣe ebi ọ̀pọ̀lọ̀ palabidi vendor mọ́ lásòdì lọ gbogbo tó bá ti ń dáwọ́ lé báyìí owó ńláńlá ọ̀la ńláńlá kọ́ mọ́ jẹ́ títí ẹ ẹ dákun gbogbo ibi kíbi tẹ bá wà ẹ parapọ̀ ẹ gbé. <laughs> Ah! ó ti lọ. Ah! arábìnrin bẹ̀bẹ̀ kí ni kò lẹ́rìn yé yé yé yé mo dáràn mo dáràn so orí pépà tí wọ́n gbé lọ yìí eh. tí wọn ò bá dá padà o ti sori ibú ah! tí wọn ò bá dá padà ọ̀nà dé ah! tí wọn ò bá dá padà wàhálà dé ah! tí wọn ò bá dá padà òjò tó fẹ́ gbọ́ mi ọ eh, ò lè jẹ́ èèyàn kò lè dá fún ọjọ́ tètè máa ṣàdúrà fún dá padà tètè máa ṣàdúrà lórí fásì ẹ̀. ẹ dákun ẹ ṣàánú rẹ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá dá pépà yìí padà ẹ mọ̀ pé kò lè dá fún mọ́ mo fẹ́ kẹ́ ẹ bá ń sọ <laughs> iyọ̀ lọ mú iná ti ràn nú oh! òkú bàbá lápẹ́ ìjọkọ̀ mi rú lọ mú mo bọ ọyọ ọ̀pẹ̀ ó ṣe o ọmọ ọlọ́jà orí bojo. ó ń gbóná. ó gbọ́dọ̀ gbóná. ọ mọ ibi tó lọ ni ó ti lọ ságbede méjì ayé ìwọ̀n ọ̀run bó ṣe wà. agbede méjì ayé ìwọ̀n ọ̀run inú ò tẹ pọ hàn yìí. ṣé mọ́tò ló gbé lọ ni wọ́n rà pé nǹkan ń ṣe ọ́ wá gbó etí rẹ̀ mélòó. méjì ni. kí ló fi ń ṣe. mo fi ń gbọ́ràn. sọ ní bẹ́ẹ̀ dọ̀tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí kì í ṣe vendor mọ́ ó ti di ògùn ó ti di òòṣà ó ti di kìnìún èmi mo sọ fún ọ bẹ́ẹ̀ wò mí bó ṣe ń wo yìí mo gbàgbé o tó o bá kó vendor kalẹ̀ tó ga tó báyìí ọ wà mú ilé ọ kì í bọ̀ àmì bó o bá ti kì í bọ̀ ọ wà yọ ọ fi kalẹ̀ sọ wá ní yòókù tó kù ọ wà gbé jáde mo fi Elédùmarè ọba tó lẹ̀ mí mi mo fi búra bọ́ ọ bá pe vendor kan ní mílíọ̀nù fún ọ̀bára lọ́wọ́ rẹ. n kò du ibi tẹ́mi mi wà fún ọ mo so kọ́ ni. kọ́ lọ rè di akọ́ pa mí kí n sùn kú kí n lọ rè sinmi. èmi mo sọ fún wọn bẹ́ẹ̀. tí n bá pè fún wọn ní one million naira wọn máa ra mo lè ta fẹ́ni anybody tí n bá rí mo lè ta fún. ẹni tó bá wọ̀ ní kò ta fún. ẹ wá gbọ́ ṣé mo lè ta fún o. èdè mú ọ ni ọ sì ta fún mi sẹ́mi nǹkan vendor ń ṣe jù rẹ ni. máa kan torí tèmi nísìnyí alábí dìbẹ́ndọ̀ mo gbọ́ ọ lẹ́yìn ọ̀fẹ́ fi gé mi jẹ. ẹ má bínú má bínú mo mo béèrè ni. tí mo ní kò ṣe ni kò se o. kí mo ní kò ṣe ọ kì í bọ̀ ọ yọ ọ fi kalẹ̀ ọ mà gbé yòókù lọ. mi ì lè gbàgbé kí n tì bọ̀ kí n yọ kí n fi kalẹ̀. kí n tì bọ̀ ẹ kọ́ yọ ni o kò jù bẹ́ẹ̀ lọ. máa gbé tó kù lọ. tì bọ̀ yọ tì yọ fi kalẹ̀ ah. tì bọ̀ yọ dé lọ mọ̀dáràn vendor sẹ́sẹ̀ ah. pé kéde fẹ́ gbòdì lára rẹ kò tiẹ̀ lè gbòdì bọ́ ọ bá sọ dorin ọ̀dà kọ́ ọmọ bá gbàgbé ni. má fi kọ́ni lọ. Alabi the Mr. Alabi the vendor ayé tí yín kẹwàá ta pépà fún wa àárín yín ṣé kò sí. Ah, <laughs> mo kò sí nǹkan kan mo kàn bísí díẹ̀ ní gbogbo wíìkì ni but lágbára Ọlọ́run tó bá di di next week mo máa jáde mo máa ta pépà fún everybody tó máa kà. next week báwo i need paper lẹ́nìí ah, a fẹ́ ka pépà. Eh, you see àfikẹ́ ẹ ní sùúrù as you can see emma àtìyàwó mi àjọ ń jáde lọ síbi kan ni but next week mo máa jáde máa ta pépà ẹ̀ tún ra pépà. next week bá wa ní pépà lẹ́nìí. kí ló ń ṣe ẹ gan-an mo ní mi ìta pépà lẹ́nìí. mo sọ pé next week ni máa ra ta pépà mi ìta lẹ́nìí mo lọ síbi kan àti ìyàwó mi kò dé yín sì pé èní èní èní èní. màjá kí ló ṣẹlẹ̀. má dá ọmọ ìlóhùn náà ó rí mi ó dá mi dúró lọ́ọ̀fẹ́ àrípa mo ní kó ní sùúrù di next week à ń lọ síbi kan ó sọ pé ní èyí làwọn làwọn dẹ́ka ipa kí á kí ṣe náà. iye oyin òní kò bá pariwo lé wọn wá fi sùúrù ṣàlàyé fún wọn ni. mo ti bá a sọ́tù bíndùn bí o kò gbọ́ ni tẹ́mi ń pariwo mọ́. ẹ ọ̀dà ẹ wo bí àǹtí ẹ tèkẹ́ ìsì ṣẹ́gbọ́ ẹ̀jọ̀ tó bá di next week ṣẹ́gbọ́ ẹ̀jọ̀. wo o ní bínú ni èní mi lè ta ipa lẹ́nu. next week ni màá ráyè ta pépà màá jáde. so take care. bye bye ọ̀rọ̀ àwọn kọ́sítọ́mà ó máa fi sùúrù bá wọn sọ̀rọ̀ náà ó hm, máa fi sùúrù bá wọn sọ̀rọ̀. má dàn án lóhùn jàre wàhálà wọn ti pọ̀ jù next week màá ta ifá fún ẹni sùúrù ẹ sọ pé èmi èmi èmi gbọ́n lọ́fẹ́. Alábí the vendor ó fi pépà ẹtọ́ wa lẹ́nu wò tán ó wá sọ pé ò ta pépà fún wa lẹ́nu wàá gbà. wetin you no know you go dey talk say you sabi. tó bá mi àrùn ọ̀gẹ̀dẹ̀ kí ni mo ṣe báyìí. wetin your power no reach you go dey talk say you fit do wetin you no know you go dey talk say you sabi o wetin your power no. ìgbọ́nà sàn jẹ́bọ rúru lọ o ìfetísílẹ̀ rẹ̀ ọ̀sán jọ̀rọ̀ àgùn bá a ṣe sọ̀n bí ó bẹ́ẹ̀ o. àwọn tí mo sọ fún ọ wọn wà o bẹ́ẹ̀ ni ọ sì gbọ́dọ̀ dá wọn lóhùn nítorí pé kí ni wọn wá dán wò ni òní ayé ò sì ní dán wò ayé ò ní dán wò bó ti jẹ náà. ẹ o ẹ ṣe nígbà tó ti jẹ́ kí n mọ̀ pé wọ́n máa wá wọ́n máa dán wò yẹn kò sí wàhálà wọn bẹ́ẹ̀ mi náà ń bẹ̀. ọ̀tí tán. wọ́n dá wọn lóhùn. Ah, ah, àgbélé dafa. di vendor bó o ní ẹ̀yin dákun mọ́ bínú mo lálejò gbàǹdó ah, díẹ̀. kò sí wàhálà. wọ́n dá wọn lóhùn. ẹ ṣe ẹ jẹ́ kí mi máa lọ kẹlẹ̀ dá àlejò yín lọ dákun o má gbàgbé o. kò sí wàhálà wọn á bẹ̀mí náà bẹ̀. dákun o dákun o kò sí wàhálà. o ṣeun ẹ bá mi kíyàwó àtọmọ. di vendor. agbèlédàfà. kí ló ṣe ọ́ tójú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ báyìí. Ah, nǹkan tó ń bá mi fà lọ́wọ́ yìí ó fẹ́ fà ẹ̀ níbi já ni. Ah, kí ló dé. Alakala ni ròyìn báyìí tí n bá sùn báyìí mo lè bára mi jọ gẹ̀dẹ̀ tọ́gẹ̀dẹ̀ pọ̀ rẹpẹtẹ lọ báyìí tí mo máa gbó oríṣiríṣi ohun yín ó gbà yín orí iná wa ti dẹjọ́ kí ló dé wá sùn padà níjọ́ kejì mo lè bára mi ní itẹ́ orí gbígbẹ orí tútù wọn máa rìn lọ báyìí wọn máa rìn lọ báyìí wọn máa lọ báyìí àwọn ọba mo tún máa gbọ́ tó ń bá ṣe hí hí hí ha ha nǹkan tó ń sọ kò yé mi mi ò gbọ́ ti sú mi. alábẹ́bí vendor kí ló dé tó ń dara rẹ láàmú kí ló dé tó ń dẹ́rù bara rẹ gangan ná. Ah. ijó ní tí mo bí ọ léèrè mo ní sọ láyà kí ló sọ fún mi. Ah, ọlọ́ láyà lọ sọ eh. ah, kí ni wọ́n ń dà ọ́ láàmú. sọ wá láyà mọ́ báyìí. ọ̀ láyà mọ́. n ò fẹ́ bẹ́ẹ̀ o n ò fẹ́ bẹ́ẹ̀ o gbogbo ibi tó olóòtí ń bara rẹ o eh ò ń bára ń di omi ò ń bára ń di ọ̀gẹ̀dẹ̀. àwọn tí wọ́n wá ń rajà lọ́wọ́ rẹ̀ àwọn ló ń rí o ah! bẹ́ẹ̀ wọ́n wá láti tẹ́ wọ́n wá láti di ọ̀gẹ̀dẹ̀ kọ̀ọ̀kan títí ẹni pé kọ́ tajà fún wọn kọ́ gbowó tiẹ̀ kọ́ máa lọ. o sọ fún mi o sọ gbélé fún mi o sọ fún mi bá ti máa ṣe. Alábí vendor ìwọ náà béèrè. ní ah. téèyàn bá béèrè lọ́wọ́ èèyàn lèyìn máa sọ fún yẹn. ó béèrè. agbélédàfà agbélédàfà ò sọ. Ah! àti pé tiẹ̀ dúró ìwé ti bí tí mo fún ọ ńkọ́ mo ní kọ́ ọ máa kíbọ̀ kọ́ ọ máa yọ̀ ọ́. Ah. níbo ló wà. mò ń ti bọ̀ mò ń fa ó dẹ̀ ń dùn mọ́ mi. ẹ wọn ò pé ò dùn mọ́ à níbo ló fi rí ọ̀hún sí. ìyá agbèrèdàfà ah. mi ò rí mọ́ o. ẹ mo dáràn ọ rí kíni mọ́ ọ̀dà ọba ni kò tí bàjẹ́ ọ wà padà lọ lé bóyá lílo ọ́fíìsì ni o bóyá o rẹ̀ síbì kan ni o ọ wà lọ mú wa bó bá ti mú wa ntọ́ bá tún kù àmọ́ bá ṣe ṣe. Ah, agbe ìdàfà ibi tí ìwé yìí wà mọ ibi tí mo sọ sí mọ. ibi tí mo fi sẹ́yìn tí mo fún gbẹ̀yìn mi ìmọ̀ mi ìṣe rí mọ́. mi ì lè sọ kíbi báyìí ló wà tí mo ń bẹ sọ̀rọ̀ yìí. ẹ̀yin ayé àfìgbà tí wọ́n padà bá tiẹ̀ jẹ́. Ah! Ah! Eh? wọ́n ti kan tiẹ̀ mọ́ gi. àgbà mi fayọ. ṣebí tirẹ́là ò tí ì gùn ọ́ lórí mọ́lẹ̀ kò tí ì gùn kò tí rún gbogbo ẹsẹ̀ lórí mọ́lẹ̀. ọmọ pé ó ti kó bára rẹ̀ ó ti ṣera rẹ léṣe láìkú yá yá mo sì sọ fún ọ o. mo ní tó o bá kì í bọ̀ eh, tó o bá yẹ eh. kó o fi kalẹ̀ eh. kó o máa pé òkú lọ. ẹ mò ń tì bọ̀ mò ń yó dẹ̀ ń dùn mọ́ mi mo sọ fún ẹ. ó kì í bọ̀ lóòótọ́ ọ̀wọ́ ara ti yọ mọ́ àìyọ́ nǹkan ló ba tiẹ̀ jẹ́ báyìí ah. àìyọ́ ìlú ọ̀dà tiẹ̀ rú báyìí. Ah. ó sì kó bára rẹ ah. ó kó bára rẹ wá wò mí sórí bó ṣe wà nísìn tó o bá fẹ́ kílé ayé rẹ ó tún báláǹsì padà tó o tún fẹ́ máa jẹ́yàn lọ padà kó o bọ́ síta báyìí kó o wá bẹ̀rẹ̀ sí ní kiri káàkiri hmm. títí bó ṣogún ọdún lọ bá tó rí ìwé yìí ni ngbà náà láyé rẹ ó tó dá o. Ah, kó sí ọgbọ̀n oṣù lọ́ba tó rí ìwé yìí ìgbà náà láyé ó tó dá o. tó o bá wà kàn mo fi Elédùmarè mo fi búra fún un kò lè dáa fún ọmọ. Ah! yéé ah, ìpè ló ṣe yìí. látòun lọmọdé lè mọ ọjọ́ tí n bá kún olórí ibú èèyàn. ọ̀rẹ́ mi ni ẹ̀ agbẹ́dàfọ́ ọ̀rẹ́ mi agbẹ́dàfọ́. Eh, eh! bàbá tó pè mí sórí wọn làmọ láwùjọ kí n tọ̀ jẹ lọ́mọ pọ̀ orí ẹ̀ dà. yé agbẹ́dàfọ́ yé pépà pépà. Alabi, your wahala not too much. Alabi the vendor, your wahala tire apart. Alabi the vendor, your palava wey face cap o. Hey, Alabi the vendor, your wahala tie apart alabi the vendor the palava wey face cap wetin you no know you go dey talk say you sabi wetin your power no reach you go dey talk say you fit do wetin you no know you go dey talk say you sabi o oh. wetin your power no reach you go dey talk say you fit do. Ìfàkẹ́mi Ìfàkẹ́mi fara rẹ balẹ̀ ó yẹ kó o mọ̀ mo fẹ́ràn rẹ mo fẹ́ràn rẹ Fàkẹ́mi bẹ́ẹ̀ ó lè béèrè owó lọ́wọ́ mi kí n wá ní kí n mọ̀ fún ọ àà ah, ah, ah, irọ́ irọ́ kò sówó lọ́wọ́ mi nì gbogbo owó tí ń bẹ lọ́wọ́ mi gan bí mo ṣe ń wò yìí gan n rò kó ju ẹgbẹ̀rún mẹ́rin sí márùn lọ kò pé nì bọ́ bá pé kò lè tó bẹ́ẹ̀ bó lè yóò ṣe bímọ tí ọmọ fìyà jẹ ọmọ tó bínú rẹ̀ èmi ò ṣe bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni èmi ò ṣe bẹ́ẹ̀ wo fọkànbalẹ̀ fọkànbalẹ̀ mo ṣiṣẹ́ kan fẹ́ nìkan láìpẹ́ yìí ẹ̀ ó sì lóhun ó sẹ́ndì owó sí mi bí n bá rí lónìí títí ọ̀la ó yẹ kí n lè rí bẹ́ẹ̀ ni. òkè odò ọ̀yà wọlé. ṣé wọn ṣe wọn ṣe fọkànbalẹ̀ fọkànbalẹ̀ ọgbọ. Ah wọ́n tọ́jú rẹ wọ́n tọ́jú rẹ wọ́n tọ́jú rẹ wọ́n tọ́jú rẹ wọ́n tọ́jú rẹ. ọ̀kàrè ọ̀kàrè ọ̀rẹ́ mi tó bá ti dé ibi oríta lọ́nkàn kó bá ń dúró mo fẹ́ bọ́lẹ̀ mo wà nù mọ́tò ni mò ń lọ ilé wọ́n pè padà mo bá ti délé fákẹ́mi agbátọrọ. Ah, ọ̀rọ̀ àwọn ọmọ ìsá owó owó owó iná ni. wọn ló kò bóyá pé a máa ń wówó lẹ́ẹ̀lẹ́ ni. àbí ó tiẹ̀ wá súyàn jàre ah, ah, a sì ń gbìyànjú a ń gbìyànjú. a ń gbìyànjú. ọ̀rẹ́ mi da bi ipò tí ó ti fẹ́ dà báyìí ó ti fẹ́ dà báyìí ó dà báyìí ó dà báyìí ọ̀kàrè ẹ mọ̀ sáré o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. da dàbọ̀ ìfọ́ wà pẹ̀lú yín o. àṣẹ àbá. ẹ ní jáàmù àṣẹ. ẹ káre. ẹ ṣeun. alábí o alábí e lọ́wọ́ rọra ṣe é. ọ̀rẹ́ mi dákun mọ́ bínú. ni mo gbàgbé pọ́ọ̀sì mi sínú ọkọ̀ ni. nínú ọkọ̀ yìí náà. Ah, ah. ẹ wo bẹ̀ ẹ wo bẹ̀ dáadáa mi ò tí bọ́lẹ̀ ń bì. báwọn ẹgbẹ́ rẹ lọ́nà báwọn báwọn obìnrin náà bóyá bẹ́ẹ̀ ló kò sí kankan bì. o rò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni kò sí kankan bì o. níbo mo wá fi pọ́ọ̀sì yìí sí. Ah, mo mú pọ́ọ̀sì yìí wọnú ọkọ̀ yìí ṣé mo ti wá ń ọ̀rẹ́ mi má bínú o dákun ń rí pọ́ọ̀sì kan ọkọ̀. rárá nǹkan kan. ọ̀dà ẹ wo ẹ mọ̀ jẹ́ ń da yín dúró. yóò tún bẹ́ẹ̀ wá fi dá mọ́tò dúró bẹ́ẹ̀. ẹ má bínú ẹ má yín. tàbọ̀ ọlọ́kadà. ẹ̀mí mi sọ fún mi pé inú ọkọ̀ yìí mo gbàgbé pọ́ọ̀sì mi I need ó bá ajé wa ajé wa báwo ni. ẹ kúlé. mo mú sọ́ọ̀bìrìkì báyìí. ó tún jẹ kínní le. ló tún jẹ. ìgbà o ọ̀sẹ̀ tí fẹ́ẹ̀ jẹ tán gan wá pa. Ah, oúnjẹ dùn. try try try. ìyàwó ìyàwó. ọkùnrin eléyìí ò lè yó mi. èwo ni ò lè yó yín. eléyìí tó ń jẹ yìí. títa ní jẹkù ṣẹbẹ náà lè jẹkù yé eléyìí bí tẹ jẹkù sí náà ló wà yẹn ìgbà tẹ dé ẹnìkan tó wùn ìjẹrè kí n mówó kí n lọ rà wá. èmi mo ní kó lọ rà wá mo tún jẹkù yé eléyìí ẹ wo ẹ wo ẹ wo ẹ wo bí ó ti yé mi. ẹ mọ̀ tẹ́ délẹ̀ kan ẹ ní ó ti rẹ̀yìn mo ṣe rí sí pé ó rẹ̀yìn ni kí lẹ fẹ́ jẹ. wọ́n bá mi tẹ̀ bá ẹ̀bà ewédú ẹja mo fẹ́ jẹ mi jẹran dáadáa. ẹ ń gbà tí wàá mọ̀ pé nǹkan báyìí ló wà lọ́kàn yín láti jẹ tẹ́lẹ̀ kí lè ń dá mi láàmú fún pé kí n lọ rí ilé wa. ṣé mi ló ń tọ́ra kí ni ìwà fún mi. èmi tí mo ṣe dé nísìnyí ṣé kìí ṣe pé èèyàn kan gbéyàwó mi wọ̀ báyìí ṣá. Alabi the vendor. ẹ mà fún jẹ mẹ́ta kẹ. ọjọ́ kan pẹ̀lú. a kí ló dé kí ló ṣẹlẹ̀ mi ò dé rí yín mọ́. fún kí nìyẹn má bínú. Ah, tí ẹ bá rajà lọ́wọ́ mi ẹ sọ pé ẹ ń padà bọ̀ mi ò dé rí yín. ọjà five thousand naira lè wá rà lọ́wọ́ mi èmi lásìkò wo nígbà wo. Ah, ó yẹ kẹ́ máa rántí mọ̀ ìgbà tẹ́ wá gbà ẹ̀ ń gbọ̀n yìí títí wá dìgbà tó yẹ kẹ́ sanwó ẹ wá sá lọ mi ò rí ládùúgbò mọ́. èmi àkóbá lélẹ̀ yìí o. àkóbá ṣé mi dá yín mọ̀ ni. ẹ dúró bóyá ẹ ń rò lọ́kàn pé mo fẹ́ wá. mi ò rò pé ẹ̀yin ẹ̀yin gangan lẹ fẹ́ fún mi ní owó. ṣé mo fẹ́ mọ̀ yìí tì ni alábí ah. the vendor five thousand naira mo dẹ̀ máa gbowó mi lọ́wọ́ yín lé ni. ẹni sùúrù kí ni màá fẹ́ jó tọkẹ. mi ìrajà kankan lọ́wọ́ yín. mo ní ẹ wá ìrajà ṣé mo fẹ́ mọ mo fẹ́ da yín mọ́ tì ni. mo máa gbowó mi lọ́wọ́ yín lẹ́yìn. mi ìra kankan lọ́wọ́ yín. ẹ ìrajà lọ́wọ́ mi five thousand naira máa gbowó mi lọ́wọ́ yín lẹ́yìn. kò lè tó yẹ wí. ẹ fún mi lọ́wọ́ mi. Ah, mi ìrajà ìra kankan. mi máa sọ ọdún mọ́ yín láyà. ẹ jùsọ ẹ jùsọ ẹ jùsọ five thousand. five thousand. Eh, eh, ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ. Ah, ó yá ó yá fún mi ká nọ́mbà yín. eight zero six. iye wàhálà ti wà ó ah! ah! wàhálà ti wà wàhálà ti wà wàhálà ti wà. bàbá ẹ jọ ń tọrọ Ọlọ́run mo ní kí n wá dá pọ́ọ̀sì yìí padà ni ah. lóòótọ́ lóòótọ́ three thousand seven hundred ni mo bá ń bẹ̀ ṣùgbọ́n mo yẹ mu dání ten thousand naira ló wà ń bẹ̀ láti wá dá padà fún yín ẹ jọ ẹ gbà lọ́wọ́ mi. ẹ gbọ́ ẹ dákun o ẹ dákun o ayé òní kó bọ́ọ̀bọ́ọ̀bọ̀ yín lọ́wọ́ o ẹ mọ̀ kó n tí èsì tèmi ẹ mọ̀ kì í bọ̀ mí lọ́wọ́ o kí ló dé ṣé mo sọ fún yín pé mo sọ pọ́ọ̀sì nù ni àbí mo sọ nǹkan nù. ah baba, ẹ sọ nǹkan nù. Ah, ah ẹ sọ nǹkan nù. èmi sọ nǹkan nù. ojú mi ti rí o tàbí ẹ̀mí mi ti fẹ́ bọ́ wọ́n ṣe ń fi mí jalè ló ń fi mí jẹ́ ọmọ gbé káàkiri ẹ jọ ẹ ṣàánú mi. ọmọ ṣe o ọmọ ṣe o ó ṣe mí láàánú fún yín lọ́pọ̀lọpọ̀ ṣé ẹ fẹ́ gbọ́ kété tẹ́ ẹ ti wọnú mọ́tò tẹ́ ẹ ti jókòó lẹ́gbẹ̀ẹ́ mi lóòótọ́ mò ń méèkì kọ́ lọ́ lóòótọ́ ń jọ́nà lọ́nu ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wọnú mọ́tò mo ti mọ lóyún àtẹ́jẹ́ mo ti mọ̀ pé ó lè ní bẹ́ẹ̀ ṣe dàgbà tó yẹ tó ń jalè ńgbà tẹ́ dàgbà tó báyìí tẹ́ ń jalè ìgbà kékeré yín bò ló ṣe fẹ́ rí. sáyé ní ṣe yín ni àbẹ́yìn lè ń sáyé ah! kí ló ná yín pé mo gbàgbé nǹkan sínú ọkọ̀ mo bọ́lẹ̀ kí ló ná yín pé kẹ́ ẹ kù ní padà kí n wá mú pọ́ọ̀sì mi padà kí ló ná yín. lọ́jọ́ ẹ níwájú ọlọ́run àtẹ̀yàn mo fẹ́ sọ pé ah bọ́ọ̀sì tẹ̀ ń wá o èmi ni mo mú oṣù mọ̀ṣá ojú ló ń tì mí. ní ká tó gbọ́ pé rú mi wọ́n wá kárò nǹkan bẹ́ẹ̀ mọ́ lọ́wọ́ ẹ má bínú bàbá rẹ jọ. ẹ dìde dìde dìde. ìjọ má bínú ẹ jọ tó lọ. ojú ní tì yín ojú tí ń tì yín jọ́nà kí ló dé tí ò wá tì yín lónìí. ẹ̀mí mi ti fẹ́ bọ́ ni wọ́n ti fà ó ti fẹ́ fàjà ẹ jọ ẹ ṣàánú mi. ẹ̀mí yóò tí ì bọ̀ torí èmi mọ̀ pé tí ó lè yín ó sì padà lè yín lọ́dọ̀ mi ah, èmi mọ ọmọ tí mo fi sínú pọ́ọ̀sì tí ń bẹ lọ́wọ́ yín o kódà kí n wá lu èbó kẹ ẹ mọ rí owó ọkọ ẹ fi ẹsẹ̀ rìn wá bá mi lu èbó torí tí ó lè yín ó lè yín. ẹ mọ pé ṣe dáná. Ah, ẹ jẹ́ mẹ́ẹ̀ kí n dáná. ọ̀ràn lẹ mú dání yìí. Ah, ẹ gbà ẹ gbà. Ah, kí n gbà kí ni. ẹ wo òòkà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òòkà tó sì wà bẹ́ẹ̀ yìí mo fẹ́ lọ rí fún ìyànjọ́ náà ni nítorí pé wọ́n fẹ́ máa fi gbàwọ́ aláwọ̀ wọ̀ ni ṣùgbọ́n gbà tẹ́yìn jí pọ́ọ̀sì tẹ́ lọ rí fi sínú ilé yín wọ́n wá ń gbàwọ̀ yìí wọ́n ń ta wọ́n fi ń ṣiṣẹ́ bí ẹ wá lẹ́ẹ̀kí ìdáná ọ̀ràn lẹ́dá o ọ̀nà tẹ́ ẹ fi gbàdáràn rẹ̀ wọ́n sọ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan odidi ọdún méje gbáko lẹ́ẹ̀fì máa pa akọ pẹ́pẹ́yẹ bẹ́ẹ̀ oṣooṣù bẹ́ẹ̀ wàá máa pa sẹ́yìn mọ̀ pé oṣù méjìlá ní bẹ́ẹ̀ ní ọdún kan ẹ wàá pa bẹ́ẹ̀ fún odidi ọdún méje bẹ́ẹ̀ bá ti wá yẹ oṣù méjì sí mẹ́ta tẹ̀ ti yẹ tẹ̀ pa. ẹ dáná àṣà ìmọ̀ kẹ́ ẹ má padà wọjà. Ah! ẹ jọ bàbá kí n jọ kí ni. ẹ ah! jọ n jọ aṣọ ògbọ́mọ yẹ mọ́ ọmọ yẹ ti rìn wọjà. ẹ bá mú kọ́ ni mọ́. bàbá ẹ jọ. kò ní yẹ yín. bàbá tèmi bá mi ojú kòkòrò ojú kòkòrò tí kò bá mi pọ̀ báyìí pẹ́pẹ́yẹ oṣù kọ̀ọ̀kan fọ́dún méje tèmi bá mi. bàbá ẹ jọ. Alábí your wahala no too much. Hey. Alabi the vendor, your wahala tie rapper. Alabi the vendor, your palava we face kapu. Oh. Hey, Alabi the vendor, your wahala tie rapper. Alabi the vendor, your palava we face cap. Wait till you no know, you go dey talk say you sabi. Wait till your power no reach, you go dey talk say you fit wetin you no know you go dey talk say you sabi o oh. wetin your power no reach you go dey. pépà kò ka pépà kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú alábídì fẹ́ndọ̀ ló sọ bẹ́ẹ̀ <laughs> ra pépà kò ka pépà kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú alábídì fẹ́ndọ̀ ló sọ bẹ́ẹ̀ <laughs> rà kò ká kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú. Alabi defender ló sọ bẹ́ẹ̀. ìjọba sọ pé kí ayé wọṣọ èṣù gbèlékè mọ́ gba pépà kó o ka pépà kẹ́ ẹ mọ nǹkan tó ń lọ nílùú kẹ́ ẹ yé wọṣọ èṣù gbèlékè aṣọ tí yóò balẹ̀ tí yóò bora tí yóò bobi kankan kẹ́ẹ̀yẹ wọ̀ ọ́ <laughs> aṣọ tí yóò dá aṣọ nàbì aṣọ wèrè aṣọ asírí kẹ́ẹ̀yẹ wọ̀ mọ́. ṣé bẹ́ẹ̀ ń ta pépà ni. <laughs> ah àǹtí mi títà là ń tà. ẹ jọ mo fẹ́ rẹ̀ <laughs> torí ẹ̀ tòkè ni máa mú fún máa yín fò díẹ̀. one thousand péré ni. ta pépà kó o mọ ọ̀pá tó ń ṣẹlẹ̀ nílùú ẹ jọ níbo ni wọ́n sọ pé kọ́ máa wọ aṣọ ìṣùbẹ̀lẹ̀ kẹ́nu pépà. Ah, àwa fi ń polówó ni ìpolówó làgùn mú ọjà. o fẹ́ bà mí ya. mo ya ah. nítorí wípé orí yín ò pé. ó dà kò sí wàhálà ó ti yá ìyàwó mi fún mi bẹ́ẹ̀. owó kí ni mo yá torí pé ẹ dá sí nǹkan tí ó kàn yín ah. nǹkan tó kàn yín pẹ̀lú nǹkan tí mo wọ. ó ṣe yé mi ni ìrísíwá yìí sọ ní lọ́jọ́ ìsúnmúsókè dìgbẹ́tẹ̀gá àṣẹwò nìyẹn. ìranu oṣù ìwà aláìsí nǹkan tí ó kàn yín lẹ dá sí. ṣé o lè rí ọmọ ẹ kó sọ pé wo ìgbà tí mo àyékéré nǹkan tí mo wọ̀ léléyìí nǹkan tí mo wọ̀ léléyìí. ọmọ wa gorí bàmí lọ́wọ́ ẹ àṣẹwò. kí ló kàn yín pẹ̀lú nǹkan wọ́kọ́ tó wọ̀ wọ́kọ́ tó wọ̀ onímọ̀ bí onílẹ̀ mọ́ onílẹ̀ tó ti yá wọ́kọ́ tó wọ̀ aṣẹ́wó aṣẹ́wó onímọ̀ bí aṣẹ́wó aṣẹ́wó onímọ̀ bí. ọba jí ẹgbẹ́ láti ọba jí ẹgbẹ́ láti aṣẹ́wó. Alábí o Alábí. very unfortunate time tó o bá ń wá àwọn báìkì ń bí báyìí o ò ní rí wọn very unfortunate transportation system ìlú yìí nothing to write home about set of planless people shit gods where are they now mo náwa wọ́n sì rẹ̀. láìpẹ́ kan ló ń bọ̀ Oh yeah, one thousand la Adamasingba o. one thousand. That's the situation we found ourselves. Ready. epo orílẹ̀-èdè ló ń sọ bẹ́ẹ̀. Come this Oh, oh, were you? I'm fine. Yeah. First, one thousand naira. Oh, moto. Ìlú yìí o. Oh. Very unfortunate. Oh, a funny gan. What do we do? Ah, that is why ah, téèyàn bá ń ka pépà lójoojúmọ́, á mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú. Mm, that is good. You right. You right. Yeah, well, I'm very right. Ìwé dẹ̀ ń ta pépà o, tẹ̀wá fẹ́ kà kẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú. Bẹ́ẹ̀ni. Really? Yeah. You are a vendor. Yes, ah. I'm a big vendor. Okay. Yeah. Oh, can I have? How many? Okay, oh, uh, just give me two. Make it. I love the right off. Yeah. <laughs> That's <laughs> nice. Um, um, my brother. Yes. Uh, my brother. Sir. Can I get only three thousand? Lọ́wọ́ ẹ̀ ń bẹ̀ yẹn, màá bọ́lẹ̀ máa fún àbúrò mi kan bí. Three thousand naira. Three thousand. Ẹ máa dá padà fún ẹ nísìnyí. Tí n bá yá yín, ẹ máa fi san five thousand five thousand yes that's no problem. All right. no big deal. ẹ wá fi five hundred naira sórí ẹ owó no big deal. okay. Uh, wait wait wait wait wait. okay sir. Thank you. Yeah. Thank you so much. Making 5,500. No problem. It's a deal. <laughs> yeah. It's a deal. In a jiffy, I'll be back. All right. In a jiffy, I'll be back. Ẹ má In a jiffy, I'll be back. Ẹ má pẹ́. This thing is wrong. Okay. In a GB, I'll be back. In a GB, I'll be back. Ah? <laughs> Láàrin ìṣẹ́jú méjì mo ṣòwò mo jèrè three thousand fi san five thousand ó agree. wàá fi five hundred sórí ẹ̀ owó oríta ó tún agree making five thousand five hundred naira in two minutes orí mi ti pé jù alábí dìfẹ́ndọ̀ ọlọ́pọlọ pípé. In a jiffy, I'm back. Thank you. Thank you. In a jiffy, I am back. Mo fi street OT tí mo ní òun mo fi hàn yẹn. Mo yá ní three thousand. A fi two k lé. A fa five hundred naira owó oríta. Àlàbí <laughs> dìfẹ́ntọ̀ ó ń gbá lórí mi. Ó ń gbá lórí mi. Ó ń gbá lórí mi. Ó ń gbá lórí mi. <laughs> ọ̀rẹ́ yín tó ní báàgì yìí nǹkan ibo ló lọ. ta lọ̀rẹ́ ẹ̀ ṣé mo wọ mọ́tò ó bá mi nu mọ́tò ní mi ò mọ́ rì kò ní pẹ́ déjẹ́ dúró dè. fi báàgì ẹ̀ lélẹ̀ mi ò ṣọ́ọ̀pá lè dúró de o ah, ibo ni wọ́n fẹ́ gbà gbà lọ ní bíbí. ẹ jẹ́ ká lọ wo injunction yẹn. bó ṣe rìn lélẹ̀ tó ó bọ́lẹ̀ báyìí ó dẹ̀ ń lọ báyìí ó sọ pé ilé jíbí àwọn òbí báyìí bó ṣe lọ lélẹ̀. kò yẹ kó máa fi tiẹ̀ dá dúró náà. ṣáàjẹ ká lọ wò ibà ibà náà ló gbà ibi tó gbà lélẹ̀. alábí o alábí e. wẹ́ẹ́ lọ. alábí o àtọwọ́ mi àti pépà mi ó dẹ̀ kó gbẹ three thousand naira pépà méjì two thousand méjì five thousand. Ah, ah. ó ti dàwọn á dùn mí jù àárọ̀ mo ṣe mo ṣe lọ́ọ́ ní. Ah. kò sí wàhálà eh, eh. ṣé bàjẹ́ lélẹ̀ ah. máa wọ̀ rí ah. i bàjẹ́ lélẹ̀. kí lè wá fẹ́ ṣe sí. gbogbo èrò tó wà pátápátá ni máa kó lọ. pátápátá irọ́ èmi ò gbé àjọ máa àjọ máa pín àjọ máa pín nǹkan tó máa ń lọ. ní sùúrù ní sùúrù ó gbowó lọ́wọ́ mi ó gba pépà méjì lọ́wọ́ mi ó sọ pé òun máa san wéèlè kò san ó náà máa san oríta kò san bàbá eh. ti tà nǹkan tó wà ń bẹ̀ èmi á mú ninety percent wà á mú ten percent. ó yá ẹ ṣe ẹ ṣe. olóyè burúkú èmi alábí defender wàá gbàgbé wa lọ kó tó bẹ́ẹ̀. Ah, kílẹ̀ lè a ah! a ah! ike abo. Ah. mo gbé wèrè láàárọ̀ kùtùkùtù ṣá ah! ó wọgbó three thousand mi ti wọgbó ó tún gba pépà méjì lọ́ọ́ mi pépà odidi méjì ló gbà lọ́ọ́ mi yé tí mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ra epo epo epo tó yẹ kí ṣe mo yáwó ẹ̀ àbúrò èèyàn wo Ah ó dẹ̀ dírẹ́sì ó dẹ̀ dírẹ́sì bíi pé èèyàn tó nọ́mà ni. olóbùkún ah! ni máa yìí tó bá kú àkùtù kú ẹ lọ́nà ọ̀run ewu nǹkan tó kó sínú báyìí ẹwù ẹwù á ah, torí ọlọ́run. alábí e, warning, London warning. Fetch the engine, fetch the engine. Power, power, fire, fire. Pump water, pump water. London's warning, London's warning. Fetch the engine, fetch the engine. Power, pump. Oh, mm -hmm. Pour water, pour why is not burning? Mm -hmm. Mm-hmm. London's burning, London's burning. Major Henry, Major engine. fire, fire, fire, fire, burn water, burn water. Wọ́n máa yìí, wèrè ní ẹ o, Mr. Man. Pépà mi ló ń sun yín náà, kí Bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ lórí mi dà. Good afternoon, Major General Lagbaja. Good afternoon. Abẹ́ ìṣirè ni. Lagbaja, wà á fún bàtà mọ́ lórí. That's the function of judiciary. How are you? Sons! Máa yí ìjọ ń fọlọ́ba bẹ̀ẹ́ fún mi lómi jẹ́ máa lọ àwọn kùtù lọ jà náà. kò sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù kí ló ń ṣẹlẹ̀ ń bí. a máa dá fún yín o máa ni àjọ mọ́tò ni. èmi mo gbé wọn. ó ra pépà méjì lọ́wọ́ mi kò tí ì fún mi lówó ó tún já three thousand lọ́wọ́ mi kò fún mi á wà dé ìgbà máa pépà tó gbà lọ́wọ́ mi òun ló ń sun yìí kó dẹ̀ máa ń kówó mi àtòwò pépà kò fún mi. ẹ mo máa yín ni. mi mọ mi ò mọ. wèrè ni wọn. Ah! wọ́n ti gbọ́ sínú wèrè gan-an. Ah! ECOWAS. ṣé pé wèrè mo gbé. hello mr speaker hello mr gal mr gal welcome mr speaker. Ọlọ́run ló máa gbowó mi lọ́wọ́ ẹ̀. let us celebrate. no let us deliberate. wèrè tó ń ṣí ẹ̀yìn òní sọ̀nù ẹ̀ o ìwọ gbá èmi Àlàbí defender. àwọ̀ ah, Ọlọ́run. èmi tí máa ń gẹ̀ẹ́sì lọ bá yáyọ̀ nílé ìwọ gbá mi ah, tèmi bá èmi Àlàbí defender. pépà àtọwọ́ ó ti lọ. No, come, come. Let us deliberate. Let us make a. Let's come back. Let's make resolution. Let's make resolutions. It will pass first bit, second Be second notion. Kwame Nkrumah oh yeah. Oh o, oya, Nyerere African soldier, oh yeah. oya, Agbo Lowo African soldier, oya o oya Mandela African soldier oya o oya lala siga siga labia o yo you falling down falling down lala siga siga labia o lala siga siga labia o no no no no woman no cry please no woman no cry no woman no cry. Aha delicious, fresh. Ah, ah. Bless this food, oh Lord, for Christ's sake. President Comite, Governor Comite, Bobo come Comite. What? What? Who are you? Who are you? What are you staring at? Who are you staring at? You must be a thief, old Lenier. Did I invite you? Did I invite you? No, you are a thief you must be a thief who are you you are a thief olè ní Hey, Alábí o Alábí your wahala not too much Alábí the vendor your wahala tire pa Alábí the vendor your palava wey face cap o. Hey. Alabi the vendor, your wahala tire pa alabi the vendor the palava wey face cap wetin you no know you go dey talk say you sabi wetin your power no reach you go dey talk say you fit do wetin you know. táìmù oyin bọ̀bọ̀ tún bí ẹ fẹ́ gbé náà kó ah, táìmù náà ọjọ́ tún lọ. ìṣẹ́jú díẹ̀ mo yín láti lò ń bí báyìí tí màá ti rìn màá máa lọ ibi tí mò ń lọ ni o. Ah, bóyá pé pé pé pé táìmù ń lọ náà. Hello, Túnjí. Ibo ló wà náà? A wà lábẹ́ igi yẹn. Igi de wà àkà tó dé junction yẹn. Ok, má pẹ́ rárá jọ. Pẹ́tà, ah, látàárọ̀. Bóyá amúra ni o, wá ti kọjá ìṣẹ́jú méjì báyìí sí, màá máa lọ ni o. Ó ṣàdúrà ti ń bọ̀. Ó múra mo ìfẹ́ pẹ̀lú eléyìí. ìgbà rere táwọn èèyàn fi ń ṣọwọ́ lára ọmọ yìí. ká ló máa rẹ́sẹ̀ ìwé tí ò ní bu náà pẹ̀lú bí kọ̀díṣẹ́ ẹ ṣe rí. kí ni wàá lè sọ yìí. pé ṣíṣọ́ kára. ṣé máa ṣọwọ́ lára ọmọ náà tó bá kí ni mo gbọ́ tó sọ nísìnyí yẹn kódà ẹ ṣe máa lọ jẹun nìkan káàkiri ẹ máa wá dé ẹ máa ṣan wọn lára ọmọ ọlọ́mọ ṣé torí kọ̀ǹdíṣọ̀ ẹ̀. kódà náà alábí dìfẹ̀ndì eh? so ẹ fẹ́ sọ pé ẹ̀ já rárá. Eh. nǹkan tá à ń sọ ni pé àwọn èèyàn máa ń seize opportunity condition ọmọ yẹn láti ẹ̀kú la bí ọmọ o kódà tó ẹ ń jí ọmọ yẹn ẹ ń rún ọmọ yẹn ẹ ń ṣá ọmọ yẹn ah, ẹ ti báyé jẹ́ kódà kàyí nǹkan tí ò da ò da kò lórúkọ méjì kété kọ̀ǹdíṣọ̀ ọmọ yẹn ẹ wá ń ẹ ń ṣa ẹ ń ge ẹ ń yọ ẹ ń sè ẹ ń jẹ ẹ mú ọjọ́ ìdá ẹni sùn. mi ilé mi rùn wọn ni wọn ń àti wọn àti wọn àti wọn àti wọn ìwà tẹ ẹ wú ò da ṣé tó ní kọ̀ǹdíṣọ̀ ọmọ yẹn èmi alábí defender mo trust ara mi mi lè bá wọn hìrà tí ò ná mọ́ ní mo mọ level mo mọ standard mi ẹ lè rí mi nídìí ìwà àbàjẹ́ kankan irú wo rọ́rọ́ bí ìtẹ́ ń ṣe bóyá wọn o bóyá wọ o ẹ lọ ń ràn wọn lọ́mọ. ìwọ náà ẹ máa rẹ ẹ kọ́ntínú ọlọ́run wà o ẹ máa ràn wọn lọ́mọ ọlọ́run wà ẹ̀yìn ìka yìí ẹ máa ràn wọn lọ́mọ ẹ máa ràn wọn lọ́mọ mi ò títà mi ò lè dúró láti ṣe ọgbọ́n bẹ́ẹ̀. Bọ́lájí ìyẹn náà ó ti pẹ́ jù náà. Ah, ẹ dákun ẹ má bínú mo bèrè alábí dìfẹ́ndà. ó jólówó orí yín kò jólówó orí yín mọ̀ pé mi lè bá ń lé àmọ́ káàdì sí bá a gbọ́ràn òun la ṣe sọ lójú ọmọ ẹ. ẹjọ́ ẹ̀ ni mo wá fi sùn yín ẹ bá mi kìlọ̀ fọkọ yín dáadáa kẹ bá mi bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́. ẹ bá mi sọ fọkọ yín ẹ bá mi sọ fún pé kó ṣọ́ ara o ẹ bá mi sọ fún pé kó ṣọ́ ara ẹ o. àbúrò mi tó ń tẹ̀lé yẹn ẹni kò padà lẹ́yìn ẹ o àkàbẹ́ ewo nkan to tó ń wá nídìí akọ̀ṣù tó bá kọ̀ nídìí abale àrẹ àbalẹ̀. ẹni kò fi ewé àgbégbẹ́ mọ́ tiẹ̀ o kó ṣe ìkànnà lọ́wọ́ lọ́rùn àbúrò mi o. ẹ jọ torí ọ̀rọ̀ tẹ́ ẹ kò fi taratara yé mi. mo mọ̀ pé kò lè yé yín àmọ́ èmi àtọ̀mọ́lẹ̀ àtọ̀mọ́lẹ̀ ri pé ọkọ yẹn rí mi fún ti pé kò òun náà ṣe ń fi tipátipá tó fi ń bá alájọṣepọ̀. ẹ ẹ gbọ́. ọkọ mi. ẹ ọkọ yín. ẹ gbà mí ẹ wò mí ẹ wò mí ẹ wò mí alábí ọkọ tèmi àbúrò yín àrìndì. mo mọ nǹkan tí mò ń sọ torí ẹ mo ṣe wáá bá yín ẹ bá mi kìlọ̀ fọkọ yín kó fi àbúrò mi sílẹ̀ o torọ́ rí lárìndì wọ́n ní dàda òde dà ó ní àbúrò tó gbójú o èmi ò wà kí n ṣàbúrò ẹ ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ mo gbójú bẹ́ẹ̀ ni mo gbẹ́nu ọmọ pé kò lè kò lè japata tó bá ti mú un ṣíkú báyìí á ti ṣe nǹkan tó máa ṣe fún un. gbogbo ìtẹ́ ìsọ yìí náà àfi sùúrù ni ẹjọ́ torí ọlọ́run mà ẹ ẹ ẹ ti ẹ wò mí ẹ wò mí káyọ̀ pọ́kùnrin ó jó níṣekúṣe àbúrò yín àrìndùn ẹ alábídì fẹ́ ń dọ́kọ tèmi. ẹ wo ṣé ẹ rọkùnrin tó bá ti jẹ́ oníṣekúṣe kò síbi tí ò lè tọ̀pẹ́ ẹ̀ bọ ó lè fàárọ̀ ó lè fàdítí ó lè fẹ̀ ní dàtọ́ ẹ wá bá mi sọ fún dáadáa o torí ẹ̀ mo ṣe wá bá yín ẹ bá mi kìlọ̀ fún dáadáa kẹ́ bá mi bá a sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ tí n bá tún padà wá lórí ọ̀rọ̀ kan ṣo yìí gbàdúgbàdú àgbòwò àgbàdo lọ́wọ́ èmi àti ẹ̀ ó ní mo sọ sí gbogbo èèyàn gbọ́ yìí mi ò gbọ́dọ̀ rí pẹ̀lú àbúrò mi mọ́ o ẹ bá mi sọ fún un kó ṣọ́ ara ẹ̀ kó bá máa kàn dínú yọ. amúkárí tán lè wá ń yé ránà bàtù lẹ́yìn yídìí òfò kiri. orí yín lẹ́nu orí yín lẹ́nu ló ń lọ wá bá àbúrò mi. ah yé ta ni mo ṣe. alábi ah, ah. kò sí wàhálà èmi á lọ bí tèmi lọ́gbà bá ni a mi o. mo lọ. ìbéèrè tí mò ń bẹ́lẹ̀rẹ̀ kò dá mi mo ní kí ló wà láàrin wa àtọmọbìnrin arìnrìn kò sí nǹkan láàrin èmi àtọmọ yìí ó yẹ kó o mọ mi lè parọ́ fún ẹ báwo ló ṣe sọ̀rọ̀ báyìí ọlọ́kùnrin tó sọ ọmọbìnrin àrìndì yẹn ṣé ó fẹ́ ra pépà làdí ṣé ó fẹ́ ka pépà ni. sọmọ tí ẹ fi kò ra pépà kò lè ka pépà ni má máa bá relate kò sí kò sí kò láàrin màá tiẹ. mi ò fẹ́ àrìndì ibo náà kì í mo ní kórìíra gan ara máa ń rí mi. ọmọ tó ń tutọ́ yẹn kó tó sí mi lára ọmọ tó ń bákanbákan yẹn mi kó wá fọwọ́ kàn mí wọ́n lè kú nítorí ẹ̀ ṣé kò sí ìwà ìbàjẹ́ o. Alábí hmm? Alábí kọ́ ló ń má jẹ ni o Alábí kọ́ ló ń má jẹ ni o tí ọ̀rọ̀ yìí bá lọ rí bẹ́ẹ̀ ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ nú ẹ̀ o ó ní mo ti sọ fún ẹ yẹn ó lè jù bẹ́ẹ̀ lọ́gọ́. ó yẹ o trust mi kó tí kọ́kọ́ láàrin mi àti ọkọ̀ ń parọ́ ni èmi àlàbí pépà ni mò ń tà ó yẹ kó o gbẹ̀rí mi jẹ́ níbi tí n bá sí ń bẹ́ẹ̀ o ṣàmọ̀ pé tí wọ́n fẹ́ rúbìnrin náà ojú máa ń tì mí ìlú obìnrin bá sọ̀rọ̀ rántí gbà tí mo fẹ́ fẹ́ náà Mr. Kunle ókè pé olúbàbí tó sí ẹ náà ṣé o ti gbàgbé ni ẹnu fẹ́ràn obìnrin bẹ́ẹ̀ mi ìkúlù obìnrin kí ló kọ́ mi. tí n bá ti rí ẹ báyìí mo ti wọ́n lọ́rùn mi tí n bá ti rí ẹ báyìí mo ti rí dùnú mi tí n bá ti rí ẹ mo ti rí àlàáfíà mi. Aládì <laughs> Aládì sórí pàjọ rẹ rẹ pàjọ rẹ ha tó bá lọ ọdún ọmọlọmọ lọ wò tí ọ̀rọ̀ yìí bá lọ rí bẹ́ẹ̀ Aládì tí ọ̀rọ̀ yìí bá lọ rí bẹ́ẹ̀ ah màmá gbádùn mi o. kò lè rí bẹ́ẹ̀ kò sí ẹ̀rí bẹ́ẹ̀ ni kébí kó má rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ni. Àlàbí ọkọ ẹ̀dì mìíràn tó mọ̀ náà ni mìíràn lè léyìí. Àlàbí làbí. Àlàbí the vendor, your wahala tie wrapper. Àlàbí the vendor, your palava wey face cap o. Àlàbí the vendor, your wahala tie wrapper. Àlàbí the vendor, your palava wey face cap. Wetin you no know, you go dey talk say you sabi. power no reach you go the talk say you fit do till you no know you go the talk say you sabi oh till your power no reach you go the talk say you fit do alabi oh alabi. tí màá ṣe sí ẹ̀ẹ̀mejì la máa ṣe lọ́dún bóyá ń ṣe bóyá ń ṣe bí àlejò yẹn ìyẹn kó o mèrè ṣe báyìí ẹsẹ̀ kò tó mi mọ̀ rárá ìyàwó mi gan sẹ́ pé ó dá lára kò mèrè ṣe tó ẹ̀ tó ń fún mi different style tó tún tó o fẹ́ẹ̀ lè máa sọ pé stop it I like it wọ́n ti dọ̀là ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mejì la máa ṣe mo ti gbọ́ owó wà lẹ́tì mo ti gbọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀gbọ́n alábí ọ à wọ́n ní. olú ti bọ̀ kí ló wá ṣe bí. olú ti bọ̀ ní. alábí ní ìbẹ̀ dọ̀. àbúrò ọmọ yìí ó kò wá sùn sí ibà yìí ṣá. n hm? kò sùn dáa tó wá wọn ni. Ah, ah, kí ló ń sọ ọmọ yìí gbóyè wọn ni mò ń gbọ́ nígbà tí mo kọjá wọn ni kí n wá wò pé kí ló ṣe. Eh. ẹni pé ó ń sùn ni ah, àbúrò rẹ olówó mu. tẹ́rẹ́ gbọ́ eh. gbogbo nǹkan tẹ̀ sọ látàárọ̀ pátápátá ó wà lórí fóònù mi eh kẹ́kọ̀ọ́ pé ẹ̀yin o ẹ̀yin o tó bá dọ̀la o méjì lẹ́ ṣe. Ah. ó mo ti gbọ́ ní ìsìn o ti ka mi hmm. o ti gbọ́ nǹkan tí mo sọ o ti rí mọ nǹkan tí mo ṣe kí ni kí n ṣe wá lé. ẹni sùúrù ẹ máa ń bọ̀rọ̀ jìnnà ẹni sùúrù ẹ ti gbàgbé ni pé Ọlọ́run jẹ́ kẹ́yìn rí ẹ̀yìn òkè jẹ́jẹ́ kú jẹ. ilé ń já mi ó sọ pé mi ò já lọ́jọ́ yẹn ẹ mo lè débi já ìjàkújà ní padà já àhápa ni mo kú ní ṣe ẹ ẹ kò sí wàhálà kò sí kò kò kò tọ pẹ ẹ ṣe gan tí má lè rí twenty thousand ah, twenty thousand ló kí ni lẹ́yìn náà nù ṣé kò ní kò sí wàhálà ni. ṣé máa rí àdúmí ìrírí ah, ká bẹ̀rẹ̀ sí ah, pariwo. ó ti pariwo ó ti pariwo. ok jẹ́ kí n fún ẹ eight thousand naira jọ ẹgbẹ́ wálé wálé wálé tó ah, pépà ni mo ń tàkùn sówó lọ́wọ́ mi ó dà jẹ́ n pa jẹ́ lẹ́sẹ̀ ten thousand naira. ẹni five ah, ah, sí. ẹ ẹ ẹni kúkú pariwo bá wálé wálé jẹ́ n pa jẹ́ lẹ́sẹ̀ ten thousand naira. ojú ló ń ṣàlùfẹ́ kó wá. ọ̀rẹ́ mo fún ìgbàlejò máa lọ gbà fún mi.

wetin your power no reach you go dey talk say you fit. tábà ti débẹ̀ ṣé o ti gbọ́ nǹkan tí n bá ní kó o ṣe ni kó o ṣe o ti gbọ́. ń lọ bó ṣe ṣubú nìyẹn ọpẹ́lọpẹ́ omi tí mo bù sí lójú ló jẹ́ kó làjú. ẹ má bínú màá ẹ ṣàkíyèsí Mohbad rárá. bí kí nìyẹn. ní àná tí mò ń kọjá dé ibi ilé níbi eh. igi tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ìmọ̀kọ eh. mo rí Mohbad tí ó ń bí ibẹ̀. Ah. bóyá ni mo bó ti ná yín. malaria ni ó ń fẹ́ ṣe fúlọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni. malaria ni. malaria. bẹ́ẹ̀ ni. ẹ̀dẹ̀ ṣọ́ọ̀kù malaria ló ń ṣe mi lọ́wọ́ ó lè yẹ wo mi báyìí ó dàgbé mo bá ti lóyún. kí lẹ sọ. mo bá ti lóyún púpọ̀. ìgbà tẹ̀yìn náà rè ta lẹni tó fẹ́ fún lóyún mi ì tí ì mẹ́ni kọ́kọ́ mọ̀ kò dẹ̀ tí ì lọ sí hospital kó ṣe tẹ́sítì fún. pé wọ́n máa tírìtì màlẹ́ríà náà ni tàbí wọ́n á sọ fún ibi lóyún àkókò lóyún oyún hmm. Hmm. oyún mo ìbá oyún ah! mo ìpadà dá mi lẹ́bi po sani máa sọ fún ibo ni mo fẹ́ mẹ́ni tó lóyún tó ni mo fẹ́ mọ̀ tó lóyún ah! eh, mo ìbá tó yàtọ̀ ẹ̀ nídé. rọra rọra rọra èyí lè rìn jẹ́ hmm, ká má dànù má dànù sáwọn èsùn èsùn èsùn. Tamam, hadi oraya. Ọ̀rọ̀ dúró bẹ́ẹ̀ o ti ni yẹn? Nígbà tẹ bá bọ́ síta. Ẹ̀yẹ̀ mẹ́ni tó jẹ́. Ó yẹ lẹ́nu. Okùn tó sí ẹsẹ̀ ti wọ́lẹ̀. Àyẹ̀ ẹja. <laughs> kó tó kó bẹ̀rù ìyàwó ẹ̀ mú wá fún un. ọmọ tó fún lóyún ti gbóyún dé. èmi èmi. ẹgbẹ́ ẹgbẹ́ madam ẹ má gbé yẹn wá o ṣé àpéjọ mọ́nà bẹ́ẹ̀ ṣe débì báyìí nìyẹn tẹ́ ẹ ní ọkọ mi o ẹ ó fẹ́ àbúrò yín o kì í ní kọ́ mo jẹ̀bi léèrè ó lóun ò fẹ́. ó ti ní kò sí ìrọ̀rùn tó wà láàrin wa àti àbúrò yín o tí àbúrò yín bá lóyún. ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ kú o. ṣe ẹ dáyàn mọ̀ dáadáa bí láti ìgbà táwa ti ń bọ̀ o ọmọ yìí ò sọ pé ẹlòmíì ló fóun lóyún ibi tó ń bọ̀ tààrà tààrà lélẹ́yìí kódà gan-an alábí náà jẹ́ sọ wípé òun ò dáhùn tàbí òun kọ́ ló fún lóyún. Múyìbá ẹ mélòó ni alábí fẹ́ńdọ̀ tó bẹ́ẹ̀ náà jọ ṣe pọ̀. ó ní ẹ̀ márùn-ún ló gbà mí. ẹ gbọ́ bí o ẹ jọ torí tọ́lọ́hún ọmọdá ṣé àwọn ọkùnrin gbogbo ìgbà tẹ mọ́ ìgbà máa ní ó fún lóyún fún lóyún ah kí ló ṣẹlẹ̀ gan ọkọ mi kọ́ ló fún lóyún o ọkọ ti tèmi kọ́ ẹ̀wọ́ ọkùnrin mi tó fún ọ̀gbìn oyún lóyún ẹ̀wọ́ àlọ́. bọ ẹ Alábí hmm? wò mí dáadáa kó o sọ fún mi a ló fún ọmọ yìí lóyún. èmi kọ́ ni mo fún lóyún mo sọ fún yín pé owó lọ́la kó mi tí mò ń fún yàn kò ń ṣoyún pépà dẹ̀ ni mò ń tà Alábí dìfẹ́ndọ̀ rè èyí mo dúró yìí. Hmm. ẹ ẹ ẹ ẹ kò burú. ibà ìbà tí wọ́n yọjọ́ ìbà tí wọ́n ọrùn ọ̀dà àwọn ọmọdé yìí ní tirẹ̀ ó yẹ máa padà bọ̀ ẹ máa padà bọ̀ ẹ máa padà bọ̀ mo sọ fún yín mo ní ẹ má ṣe mí ìgbésẹ̀ mi kò lẹ́gẹ̀ mo ní ẹ má ṣe mí òkúta ṣe mí kò lẹ́gẹ̀ bí mo sọ fún yín alábí. ìwọ ló fún lóyún àbí àwa. ẹ ẹ̀yin mélòó. àwa ìwà ṣe dání mo gbé o hmm. wà gbọ́ o panu máa bọ́ báyìí kì í bá borí dá panu máa bàṣẹ kì í bá bàṣẹ fọhùn ọ̀rọ̀ tó kété bá ti bá lẹ̀ sọ nílẹ̀ gbọ́ alábí ta ló fún lóyún ah, ìwọ ló fún lóyún àwọn ah, tẹ ọ èmi ò ní nǹkan kan láti sọ ju pé kí n so ẹ̀yin méjèèjì pọ̀. Ah kẹ́ ẹ̀ di ọkọ àti aya ìyálé ṣé wọ́n ni kí n fa ìyàwó ẹ̀ fún mi àbí ọkọ. ẹ wo bí èmi ò ṣe ìyálé kankan o èmi ò ṣe ìyálé anybody o ó yá tètè lọ bá wọn. alábí. Hmm, hmm. ọwọ́ rẹ wá. Ah. Eh, ah, lásìkò tí mo fẹ́ sọ yín pọ̀ yìí ọkùnrin àbíró ah. obìnrin àbíyè ìbejì lẹ́ẹ̀kínní ìbejì lẹ́ẹ̀kejì. Eh, ẹ ọ̀rẹ́ rí a dọ́gba ẹ̀ mú sọmọpẹ sọmọpẹ sọmọpẹ sọmọ sọmọ ó yẹ sọmọ náà yín. ọkọ mi ọkọ mi mo jí mi dáadáa bí mo ṣe ń lọ yìí àti kékeré ló ẹrù mi àyè tó wọ mo lọ kọ mo lọ ìwọ ìwọ. wọ́n bí ìwọ ìyálé ẹjọ́ kó ọmọ lùbọ́ bó o bá kàn ní oko jáde lásán ìwọ ló dẹ̀ mọ àmọ́ kẹ́ẹ̀kọ́ ọmọ lùbọ́ yẹn ló dà. Ah, ìyàwó lòun lọ́sìn lọmọ kaṣí ọmọ yìí. Alabi, your wahala not too much. Alabi the vendor, your wahala tire pa. Alabi the vendor, your palava wey face kapu o. Hey, Alabi the vendor, your wahala tire pa be the vendor the palava wey face calm wetin you no know you go dey talk say you sabi wetin your power no reach you go dey talk say you fit do wetin you no know you go dey talk say you sabi ooo oh. wetin your power no reach you go dey talk say you fit do alabi ooo oh. alabi. ṣeré wàá ṣeré ìdán yẹn wà níbẹ̀ wàá ṣeré. ó lè ó lè ó lè ah! ìwọ ìwọ lè ẹ mo rí ẹ nígbà tó wọ ṣọ́ọ̀bù wúmọ̀ yẹn o mú kínní kejì o kẹta o wá sí nylon so ibi tó ń kó balẹ̀ lẹ́yìn o lè lẹ́ẹ̀ méjì so ìwọ ló rán. Ah, ẹ wo afọ́jú ni wúmọ̀ yẹn èèyàn fa afọ́jú sí di ọjà. bákan bí yín sọ̀rọ̀ afọ́jú ni wúmọ̀ yẹn so mú wa afọ́jú ni. afọ́jú ni ṣé báwo máa jí kan lọ́wọ́ afọ́jú tẹ́ ẹ mọ̀ pé afọ́jú léèyàn ẹ tún lọ sí ṣọ́ọ̀bù ẹ tún lọ jí nǹkan ẹ̀ nǹkan tó fi ń jẹun á kó dáná. wá bí ẹ bá tún ṣe bẹ́ẹ̀ next time tí n bá gba yín mú ẹ̀wọ̀n lẹ máa kú sí. fúnra yín báyìí lọ sí ọ́fíìsì DPO màá fáyín lọ́wọ́ pé DPO ẹ wo olè ni wọ́n ẹ pa wọ́n dànù àbí mi lè ṣe mo mọ ọlọ́pàá o mo mọ dp o mo mọ sójà o ẹni mi lè ṣe èyí bá làmídìí fẹ́ ẹ fojú di mí. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ti gbọ́ ah, mo bọ́ ṣe rí bí olè. ṣé àfọ́jú ah, ni wọ́n máa yẹ. wetin your power no reach you go dey talk say you fit do wetin you no know you go dey talk say you sabi o oh. wetin your papa. àwọn olùkọ́ fún ọdún kí wọ́n yẹ permutation lọ́nà fẹ́ permutation kí á jọ kò sí ṣáǹsì o. olú ọjọ́ wo lẹ fẹ́ stop láti máa lọ máa jí nǹkan lọ́dọ̀ ọmọ yẹn. kí ni torí òmùgọ̀ ọlọ́run ṣe dá àwọn ọlọ́gbọ́n bíi eléyìí bàtà àwọn náà ṣí ṣọ́ọ̀bù tán fi afọ́jú síbẹ̀ ṣé wọn mọ̀ pé nǹkan kan máa ṣe wọ́n ni ẹsẹ̀ nìkan tó ṣẹlẹ̀ ẹ̀kan méjì mo fẹ́ jí bẹ́ẹ̀ tí àti bread ẹ̀rọ èyí náà rí wẹ́dà ẹ̀rí bó ṣe rí ẹ̀rí kó kù mo fẹ́ lọ fún gbígbóná lò ó lé kára mi lè balẹ̀ ni. Ah! àmọ́ ọjọ́ tí ọwọ́ pálábá yín bá máa ségi. ọjọ́ yẹn di kan lẹ́yìn. ẹ̀wọ́n kò sí ọ̀tọ̀ máa ṣẹlẹ̀ kí a lọ́ọ́ lójó Wetin your power Not reach, you go the talk say you fit do. Wetin you no know, you go the talk say you sabi o. Oh. Wetin your power. Ah, báwo ni o? Mo fẹ́ ra mini mi tuntun. Ó wà ń bẹ̀, ó wà ń bẹ̀. Méjì. Ja ja. Méjì ni mo mú mà. Ẹ gbowó. O ṣé o o ṣe o. wetin your power no reach you go dey talk say you fit do wetin you no know. ẹ kú iṣẹ́ ń bí ah. o ẹ lẹ́ o <laughs> ẹ jọ ṣe ẹ ní oògùn ẹ̀fọn bí báyìí. Ah, kò sí oògùn ẹ̀fọn sá. Ah! yé ó dẹ̀ dùn mí gan-an o àwọn ẹ̀fọn tó ń jẹ mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ya wèrè gidi gan ládùúgbò wa ni. Oh. mo fẹ́ rí báyìí o. ìsàlẹ̀ ọdọ wa ń bì báyìí eh. ọmọ ibo kan wà bẹ òun máa ń tà. mo ti débẹ̀ ibẹ̀ mo ti ń bọ̀ yìí kò ní kò ní ẹ. ẹ wò eh. tí ó bá bọ́ ọjà tí máa kọ ní alẹ́ yìí eh. màá kọ́ mọ tó bá di ọ̀la níwòyí ọ̀la ti ní máa bọ̀ kẹ́ wà rà. dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀. ìwọ ọmọkùnrin rẹ̀. wàá má jèrè iṣẹ́ o wàá má jèrè iṣẹ́ o. wetin your power no reach you go dey talk say you fit do wetin you no know. gbẹ́nu ẹ sọ̀rùn àwọn oníkan ṣàánú yín ẹ bá tún dùn pẹ́ ti yín tanu. Hmm. Deji, ọmọ àbẹ̀bí o Déjì ọmọ àbẹ̀bí o Déjì ọmọ àbẹ̀bí o. Ah, ọmọ yìí débi. o ó mọ mi. bẹ́ẹ̀ni àmọ́. gbé gbogbo ojú ẹ sọhùn. ó kí ni ó dára da. Àlàbí ọmọ Àyìnkẹ́ Àlàbí ọmọ Àyìnkẹ́. I love Àyìnkẹ́. Kí ni mo ṣe ibà? Bójú ẹ sọ̀hún. Ẹyin rádaràda yìí. Ẹyin ọmọ èèyàn. Kí ló dé tí ó tẹ̀ ń ṣerú nǹkan tẹ̀ ń ṣe yìí? Nígbà tẹ bá ti réyàn, tẹ ti rí i pé àbàràpá ni. Tìyín ni pé kẹ́ ẹ máa lọ mú ọ̀gẹ̀dẹ̀ jẹ lórí ẹ̀. Ọjà tí wọ́n ń tà ní one naira. kàkà kẹsàn one naira yẹn kẹ̀dẹ̀ mọ́jà one naira ẹ máa mú ọjà five thousand naira ẹ wá rò pé ẹnìkan kò kúkú rí yín ẹ wá gbọ́ o ṣé ẹrẹ́ ni tẹ́yìn wo yìí tẹ́yìn wo gẹ́gẹ́ bí afọ́jú lọ́dọ̀ ti yín ẹ̀yin ọmọ pálágbára ni agbára yẹn ló wá fi gbé yín débi báyìí ẹ rò pé ti jẹ lọ ìyá olè tẹ́ ẹ jà ìyá ẹ̀ lẹ́ máa jẹ lónìí. Àlàbí máa ṣe kíni ẹ̀yin náà máa ń jalè. Eh, ẹ̀bẹ́ yìí ni sọ pé ká máa jalè mọ́ ìyẹn gbọ́n náà tún jalè ní. ẹgbẹ́ mi wọ́n. ẹ dúró ná iwájú ta lérò pé wà tẹ wá ń fa ọ̀rọ̀ ẹ̀ ń fa ọ̀rọ̀ nífàǹfà mọ́ra yín lẹ́nu ẹ wò ó ohun tí ò kún yín lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ṣetán tó máa kún yín nú gbogbo owó pátápátá owó ọjà tẹ́ ẹ ti jẹ bíbá ilẹ̀ ti máa san. Ah, ah, ẹ jọ mọ́mí mi máa wá mi nílé o. bẹ́ẹ̀ mo gbẹ́nu ẹ sọ̀hún o mọ mi mọ̀ pé ó lè ní ẹ. ṣé orí tó bá tún sọ̀rọ̀ mo lè ní kó wọlé lóye. gbogbo owó yẹn pátápátá iṣẹ́ lẹ máa fi ṣe tẹ́ bá wá ṣiṣẹ́ yẹn tán tówó wa ti pé gbẹ̀lẹ̀ láǹfààní àti máa lọ. ó yá dìde ẹ dìde ó yá gbé báyìí ẹ dúró ṣé ẹ ní bí ẹ ṣe ga tó oníkẹ́ tẹ̀lé ra yìí ó yá. àwọn olè rájà rájà. Hey, I'll Alabi, your wahala not too much. Hey, I'll Alabi the vendor, your rapper. i pa. Alabi the vendor, your palava we face up.